الحمد لله رب العالمين وأفضل الصلاة وأتم التسليم على المبعوث رحمة للعالمين محمد بن عبد الله وآله ومن والاه واتبع هداه إلى يوم نلقاه وبعد ليتي يتوقف الله أشي الصلاة فوق النبوة محمد صلى الله عليه وسلم لا دا صلاتنا كما وعلى النبي àti àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé lánàá òjíṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alqiyama lẹ́yìn náà kíra wa lọpụrụ wa lóbìnrin wa ó dàbí pé ọ̀rọ̀ èyí tá à ń sọ lọ́wọ́ yìí <clears throat> ìwọ̀nba ló kan èèyàn ọmọ kéwú ma àmọ́kànlẹ̀ àmọ́ àwọn tọ́rọ̀ yìí kán jù ọ̀dá làwọn tí wọ́n ń wọn ibi ayé ti dé lónìí ó ẹ̀ẹ̀mẹ́ kí wá ní àbá máa pariwo kan lórí social media ìrọ̀wọ́ òun náà ti di míǹsì kan táwọn èèyàn fi ń communicate ọ̀rọ̀ sí orí ara wọn ẹni bá lè mi ò lọ́bẹ̀ ìfẹ́ sí nǹkan ṣe ń bẹ́ tán tí wọ́n náà bá ń bẹ́ ń jòkó rẹ̀ nǹkan ń ń bẹ́ sì gbé wá béèrè lọ́wọ́ rẹ̀ ní rẹ̀ tó ti ń ṣe wá sí fáwọn èèyàn ìdí nù ní ọ̀rọ̀ ilé ìtì ń bẹ́ ń ta abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala ọlọ́mọṣẹ́ àmẹ́ṣẹ́ wa dúró lórí dáadáa ní májílísù tàbí ń ṣàlàyé al-qasidatul ha'iyya ibn abi dawud as-sijistani alayhi rahmatullah wa àti bàbá àtọ́mọ́ ọlọ́mọṣẹ́ àbáwá kẹ́ àwọn méjèèjì mo lérò pé níjòkó náà àyẹjú ọ̀rọ̀ kan tí ó gbóyìn àlẹ́ rárá sí nípa ọ̀rọ̀ àlùfáà Saheed Shittu ọmọ ọmọ ìyẹlẹ́gà dédé àtọwọ́ bàbá kéde àwọn bàbá pàmà eléyìí ti yẹ̀yẹ́ báwọn èèyàn wọ́n ti wọ́n ti kínú wọ́n ti mọ́ ń pè wọn nù ọ̀rọ̀ náà ti wá omi ò gbọ́dọ̀ balẹ̀ ni kó má ṣe kí kó má lórí pa omi ọ̀rọ̀ náà balẹ̀ ó sì lórí pa adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àmọ́ òun orí pa rẹ̀ ó wá pẹ́ka ó wá jó débi tá a wá rò pé àsọ̀rọ̀ yóò tiẹ̀ sàn dé ìyá yín náà ìran tí wọ́n ń gba ọ̀rọ̀ yìí ti wá pọ̀ ẹni ó lọ́rọ̀ ti gbà á àwọn ẹni tí ó sì lọ́rọ̀ náà àwọn náà mú ti wọ́n bẹ́ àwọn ẹlòmíì táwọn tá a ti mọ̀ wọ́n mọ̀ lẹ́kọ́ dẹ́sìn ọlọ́run ọba rú àwọn náà sì àwọn náà lòyún náà ọlú ọ̀rọ̀ ìdínú yóò wá bí irú jòkó tèmi afọ́ ọ̀hún tó wá ṣe jòkó kan lánàá ìjòkó ọ̀hún wá ní agbára ó ṣe kí ni ó ní agbára ọ̀hún gbọ́ ó ní kúwà agbára tó wá ní ohun àríwó wá sọ ọlọ́run ló mọ iye pè tí mo ti gbà lẹ́nu àná tí ó wá pè òun pè òun sọ lẹ́yìn ní ohun ọlọ́run tó wá mọ iye èpè tó àpọ́tọ̀ ní pípé ọlọ́run ló tó wá mọ iye kí tún ní èpè ọlọ́run ló tó wá mọ iye yẹ̀yẹ́ ha ó ti wá dá báyìí ó ti wá ṣe kí ni gbogbo ẹ̀ náà mórí gbogbo ẹ̀ náà mo sì gbọ́ ọlọ́mọṣẹ́ àtúnkálukú wa lóore mo ti wá bẹ̀rẹ̀ síjọ́ sí ìjẹta náà ní ti bẹ̀rẹ̀ lẹ́yìn náà sọ́rẹ́ ẹ̀yìn kan bẹ tẹ́yìn ń pariwo mọ́jẹ rí ti torí pé ọ̀rọ̀ yà mí lẹ́nu pé ẹkún wá ń pé èmi wá ń fọwọ́ lórí èmi wá ń lálàsí ẹ̀yìn ààrùn lálàsí yìí ara yín kò tọrọ ni ara yín lójú mi kò kò tọrọ nítẹ̀sí mọ́ fẹ́ ni pé bẹ́ẹ̀ bá ti ń parọ́ kéèyàn sáà máa wò yàn èmi wò yàn ràn àwọn àkókò kan bẹ mo ti wò yàn ràn kọjá àmọ́ bí ọ̀rọ̀ dẹ̀ yìí tó padà jẹ́ kẹ́ mọ́ rò pé ó dàbí pé ń rí ọ̀rọ̀ díẹ̀ díẹ̀ tó jọmọ́ sí yín ni pé ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ látọ̀dọ̀ àfáà yìí ń tí ìgbọ̀gbọ̀ dákẹ́ lórí òun náà tún omi tó sọ̀rọ̀ ìlàrọ̀ fa kọ́rọ̀ lè máa kan ẹ̀yìn náà díẹ̀ díẹ̀ pẹ́yìn rí nígbà rí wíwẹ́ kí n ti rí ní ti pẹ́ orin kan bẹ́ẹ̀ ń kọ nísìnyí àà òjò ẹ̀sìn kútu bí ti wá ṣúgbà yìí ó kúkó ṣe kí ni <laughs> kó rọ̀ àwọn pé àwọn wo fíìmù lọ́dún sáyẹ́dì tí ó alhamdulillah káti ẹni tẹ́yìn retí rè wà dáa báyìí lórí táàjọ ń fa ìrí pẹ̀lú àfà tá à ń bá fa òun mọ́sọ̀sù mẹ́ta la tó tu káńbẹ́ làfà tó gbọ́ yé àmọ̀fà lọ́nìí àmọ́ tó tún lẹ́ta nìyí bá ilé kọjá báwọn àṣírí tẹ̀yìn lẹ́gbẹ́ rí ohun tí ò bá jẹ́ pé irú bá wá ṣẹlẹ̀ kó jáde ẹ̀yìn gbẹ̀yìn ṣe pé àwọn ọmọ kàfẹ́ kẹ́yìn náà máa lọ́gbọ̀n náà ká ara yín ni pé àṣebi fojú sí ọ̀rọ̀ ṣe kí ni ọ̀rọ̀ ìgbà bẹ́ẹ̀ ń jẹ́ ìsọ fún inú ìdá ìdá ìdá ẹlẹ́n wá sí ìhun kò sá ẹ̀ẹ́dẹ́ èrí kankan torí kò sí tí ó bá wà níbi ó ṣe kí ni èèyàn máa ń rí má wùlẹ̀ rí sí ìyí sọ́rí ìtọ́ọ̀lì ó nàrọ̀ ní rí òun náà ní kéèyàn ó takú wọn lé ìfìní gbà lórí tó bá dòdòdò ọ̀rọ̀ ọlọ́run no matter what. arákùnrin ó bá lálàsí rẹ̀ ẹ̀ fàkánà máa dá wáyé pé ó bá lálàsí mi lóòótọ́ ẹ̀ tàbí àwà kí ni àmọ́ lórí òdòdò ọ̀rọ̀ ọlọ́run àní dákẹ́ kò sí tó dà wá pọ̀ kọjá òdodo sin ẹ̀sìn ọlọ́run tó bá di pé yóò náà ní ó bá wá tú wa ká ó wá dà bí ó sì kíni ó dà mànàkà níta lè rí náà nù ó náà lè tẹ̀rù pẹ́ kí ń yí òun àmọ́ tó bá ti yàtọ̀ sí yí òun ilé lè là ọlọ́run òjá láti rí kọ̀ọ̀kọ̀ kan ọlọ́run òjá ní nǹkan kan tí tí ò gbọdọ̀ gbọ́ pé á àti ti ń bẹ láàrin wọn rí alhamdulillahi lẹ́nu ìbílẹ̀ ìmọ̀sí tẹ̀sí mú sọ àlẹ́ hàn àmọ́ nítorí bẹ́gilẹ̀ yín lẹ́yìn lẹ́hùn ẹ má wulẹ̀ lẹ́rin tí ó ju ẹ̀sìn kankan ju ẹ̀sìn kọ́ lẹ́rin sí mọ́ ojú ẹ̀sìn tó yẹ pé ńgbà tí ò tí ì sú fún ara yín lẹ́lọ́ rí ti jí bójú sánmọ́ ojú ẹ̀sìn kútú bí rọ̀ ńgbà tẹ wá kójú oṣù kò sú ẹ wá kó rọ́kùrọ̀ ẹ wá mú jí ẹ̀sìn ti bójú kéwìn ojú mẹ́jú wá sí ìbọn tó náà yọ ọdún tó yẹ ti ń pariwo ẹ má gbà wá àtẹ́kótó lẹ́ má àti ṣé ìsìlẹ̀ sọ ni

torí pé gbogbo nǹkan lẹ́yìn máa ń fẹ́ lò lọ́pọ̀túnítì pé aláàtà gbọ́dọ̀ kojú wọ́sán mọ́ tójú ẹ̀sìn rẹ̀ ó lè ṣe kí ni <laughs> kò lè rọ̀ gbọ́rọ̀ tí yín ti jẹ́nu àwọn àti wọn bẹ́ẹ̀ lóyún tó ń máa pariwo òun sàfẹ́ mọ́ mọ́ jẹ́ kán rí tèmi àtòúnjọ ń fa nǹkan irọ́ kódà tó ní tí ń bá dáhùn èèyàn ló irú àwọn tí ń dánù làwọn tán sọ̀rọ̀ tí mo rí nìṣẹ́ kìí ṣe wọ́ kìí ṣe wọ́ torí pé kí ni ẹ̀yìn gbọ́dọ̀ bá láìmọ̀ kan jiyàn kó mọ́ borí mi ó lọ́rọ́ tiẹ̀ ọ borí tí ìwà mọ̀bọ̀ fàárí ọ tí mo ti gba ọlọ́gàá nù ká tó bẹ̀rẹ̀ ayé ẹ̀kọ́ ni lọ́dún ìgbà tó bá ń kọ gbogbo yìí kan mọ̀ ń ọ̀ràn náà ọ ti pé kò sí kò àwọn àbá ẹ̀dá ṣé mo wá sí starboy lóòótọ́ <laughs> ẹni tó ó ti pè mí ní star kìnnìkan bá ń náà bóyá àbíbẹ̀kọ́ gbogbo yúgbà tí yóò bá túrò kárára ní tí ó sì wá túrò tó jẹ́ sí mọ́wùlẹ̀ sọ́rẹ̀ ààrẹ di ọ́pọ́lẹ́ǹtì wọ́n ti mọ́ ń ṣe lọ tẹ́lẹ̀ máa ṣe lọ kan mọ́ pé ìyìn rí tiẹ̀ o sọ́rí ìtẹ́ mi ń bá bá ṣáìdì bá yí dọ́tọ́rọ̀ bá ti ló lọlẹ̀ ọ́ rí pé ọkàn tó máa pariwo náà lè tún lórí tiẹ̀ ọlọ́mọṣá fún ìkọlùkọ Eh, ayé wa náà ọlọ́dàkùn mọ́ṣáàjú dáa òjò ẹ̀sìn òjò ẹ̀sìn tí gbogbo wọn pariwo yìí èyí mọ́tọ́ fẹ́ gbà ń lu kí á ṣẹ̀sìn ọwọ́ gẹ̀ẹ́sì ṣe pé nígbà tí èsì ìrọ̀ ẹ̀ ti dìbọ̀ ìkanláwí wọn mọ́ gbọ́wà sí rẹ̀ mọ́ nígbà tí ò sí nígbà táwọn sọ̀rọ̀ ẹ̀ ti bú sáré ìkan nígbà tó òun atakùn náà ló kàn sí kò sí nǹkan mìíràn òun sì dó lórí pé kò nídìí ẹ̀ takùn ẹ̀ ní bú sáré ẹ̀ sílẹ̀ nítakò sàwábìtò àlùmùsà ẹ̀sílẹ̀ nítakò ẹ̀sílẹ̀ ọwọ́ rẹ̀ nìkan nítorí dákọ̀ wọn inú kàtó bí ọ náà ní pọfẹ́sọ àtọ̀tọ̀já Abdulmajid Aláró pẹ̀lú àwọn nǹkan náà disagree wọn ní lórí lóòótọ́ ah, ilé ìyẹn ilé ìyẹn mo ti ilé kan kankan wọn ah, òun ìwọ́n wá ní òun ṣe ilẹ̀ dákun ó mọ̀ pé òjò ẹ̀sìn náà lọ sí òjò ẹ̀sìn òtí ìrọ̀ǹgbà náà tọ́ tí ṣe kínú ọ̀nkì o sì ń tí ń ṣe láyé tí wọ́n ìtàkù tí o yìn rí tiẹ̀ náà rò lóòótọ́ ìwọ ke ọ̀fà àmọ́ ìmọ̀ tí mo gbà ní ọwọ́ tiẹ̀ ìwọ náà sì ló bá tún yá ọ̀tún kọ lẹ́tà sí pé kí mójú kò fún ọ̀tà tó fúlò ní dọ́ọ̀là mú dákun ọ̀yìn tàkọ́ fúlò ní dọ́ọ̀là mú ọ̀tún sọ ilé iná tó ọlọ́run mójú kò fẹ́ nìkọ̀ọ̀kan wa àmọ́ gbogbo yín bá àwọn ẹmọ́jẹ̀ ìtàn yín ẹ̀yin lẹ́wà akọ́rọ̀bù sí mi ju gbogbo àwọn èèyàn ó lẹ́sìn wọlé pé ìwọ̀n ìlànà sí ìwọ̀n ìbáyé àyùmọ́yé ibùdó ẹ̀mọ́ bí ìwọ̀n ìdáyé lòun kódà ló máa ń kí ọ́dìkì búlọ́ọ̀kì yìí ilé búlọ́ọ̀kì yìí èyí náà ló máa ọlọ́mọṣà tó ń kọ̀ọ̀kan wọn ṣe èyí ń bá wọn èyí ń gbẹ́gbẹ́ kọ́ ní ọ̀rọ̀ ọ̀rọ̀ bí ẹlẹ́ẹ̀kejì wọ́n fẹ́ ṣe àtúnṣe àkọ́kọ́ náà àwọn èèyàn gbé àwọn fídíò tábà sí lánàá lóòtọ́ ẹnìkan kọ́mẹ́ǹtì ìwà mọ́ táwọn èèyàn sí bá fà gbé bẹ̀rùn nígbàtí a fà bẹ̀rẹ̀ ìran ní ee kò tún bí wá gba owó tó wó tó àbá ológun kú ní màá búlọ́ọ̀kì ẹ ọ̀fẹ́ mọ́ bú àfà ni ó túmọ̀ sí àfà yóò bá lágbájá mi ó tún tọwọ́ tòun ni ẹ̀dàkùnrin tó sọ báwọn gbogbo ọ̀rọ̀ tán wá sọ ó ti wá dórí tèmi ní gbogbo ìwà dáyé lórí pé èmi nìkan tá àlàfà ní kí ni àfàǹbà rí níwọ̀ ẹ̀ làwọn tó ti sọ̀rọ̀ pọ̀ gbólóhùn tábà padà lóhùn bínú sí ìnísìn gbólóhùn kọ́ èmi gẹ́gẹ́ kọ́ lèmi sọ gbólóhùn ọ̀tọ̀ ní tèmi lóhùn gbólóhùn ẹ̀rí gbólóhùn tábà lóhùn bínú sí ni gbólóhùn kí ni aláìmọ̀kan ayébẹ̀kọ́ ẹ̀ ìtẹ́ mi kàn sọ ni pé àbá ọ̀rọ̀ jàmá tó tẹ̀lé yìí ẹ̀ ṣe kí lẹ́yìn mo ń sọ tèmi ẹ̀ mọ́ ń pa ẹ̀ mo dẹ̀ dúró lórí ẹ̀ ẹ̀ gbọ́ ó ṣe kí ni àpòdó ah, olórí ẹ̀rọ ìrìn parọ́ o torí pé gbogbo wa náà lè mọ gbogbo nǹkan kan ẹ̀rì jẹ́ mi gan sọ fún àmì lánàá pé èmi gan kí lè ní gan ká kíra lè ní kàǹpa wọn èmi náà mú ṣe tó wọn bá mú ṣe mọ ẹ̀rì jẹ́ nígbà tí ń padà wá ní wọ́pọ̀ bá fẹ́ mọ fáàkì tá mú dákọ́kọ́ lọ rí bá aṣẹ́kù Musharraf Adérọ́gbà àwọn tán wọlé wọn jáde àtàwọn tó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ afáàkàn bẹ ọ̀nà kọ̀tún ìgbè àbáwọn èrò kan wà lórí íńtánẹ́ẹ̀tì máa ló àfáà náà la àwọn ọ̀rọ̀ míì lè máa ṣẹlẹ̀ ṣùgbọ́n agbọ́dọ̀ sọ̀rọ̀ àfáà náà mọ̀ pàtí àfáà Musa Katsina ẹ àfáà náà ti tún nǹkan pa wọn rí ìwà mọ tí ó ń sọ ọmọlé mi ò ní kọ́nà kó sàlẹ̀ nìkọ̀kan wa lóòótọ́ àwọn ẹlòmíì máa ní ẹ̀bá àfáà náà mọ̀ kọ́ kíní kan pé yẹn àmọ́ tọ́lọ́dún ọ̀rọ̀ bá délẹ̀ báyìí ẹ̀já jọ sọ fúnra wa àmọ́ tèmi adẹ̀ láwọn ọdíò tí wọ́n tí wọ́n ṣe tó ẹ̀yìnlẹ́ ìlàbá gbọ́ ilé iye àbá àṣà ìlú sítò ẹ̀dàkùn ọlọ́run sàlékún dáadáa fún wa o ní táwọn èyí ń rò ní pé kí mi wá délé ní ká máa bẹ̀rẹ̀ pé irọ́ báǹkọ́ àmúdòdó ọ̀rọ̀ àbára sí kí ni àbára wa sọ afá àlórí kọ́ọ̀sì tẹ́ wà yìí ẹ gbọ́dọ̀ padà ẹ gbọ́dọ̀ sí kí ni wáàdùn ẹ gbọ́dọ̀ padà ń bẹ lọ màá bẹ sáwọn ọ̀rọ̀ kan kẹ́lì mọ̀ pé ẹ padà abáláwo òru anybody lápọ́lọ́jì yìí a ìníkò níkẹ́ apologize sáwọn yẹn àmọ́ bẹ bá gbọ́rọ̀ ìtọ́tọ́lọ́n bá ní ẹ̀sìn bẹ̀rẹ̀ ọlọ́run gbọ́ tí mo fẹ́ sọ yìí ẹ̀ẹ́dì fẹ́ apologize àmọ́ fún ni Allah subhanahu wa ta'ala torí ẹ mọ̀ọ́mọ̀ péǹtì ẹ̀sìn ọlọ́run ẹ̀yin lè mọ́ gbà lérò ẹ péǹtì ẹ̀sìn ọlọ́run ní nǹkan míì pẹ̀lú tẹ̀sí ibi ọ̀rọ̀ yìí ẹ sì ṣàlàyé ẹ̀ lóògùn lọ́dọ̀ tí kálukú máa kàmọ̀ fọkàn bá wa náà àmọ́jẹ́ ní ó kà máa dáhùn lé lórí ní ọ̀rọ̀ tó bá dìjọ mọ́rọ̀ ìmọ̀ ọ̀rọ̀ tó bá dìjọ mọ́rọ̀ kí ni àwọn kan bẹ ìní fèsì lé lórí ẹ́ríkọ́ àwọn èèyàn wa náà kún sọ pé ìyìn fèsì lórí ọ̀rọ̀ tí wọ́n náà tẹ́ mọ̀dí mi fèsì lórí gbogbo àwọn sábàwọn níjọ́ tí èèyàn bá ń bínú torí ọ̀rọ̀ kan tẹ́ sọ mọ́ fèsì lórí tó ń bínú kálukú ní ráìtì láti bínú náà ayé ẹ̀kọ́ ni wọ́n ti rí tó bínú àwọn ọ̀rọ̀ kan ó dàbí tí ṣẹ̀rí alákalẹ̀ ní ṣẹ̀rí àníbẹ̀ bá bẹ́ pa ẹran ẹbẹ́ pa àgbò ẹbẹ́ pa tó ní ẹsọ gbẹ́sẹ̀ rẹ̀ fẹ́rẹ̀ àwọn àlùfáà nínú ṣẹ̀rí àwọn nínú fọ̀rọ̀ àwọn àwọn ọ̀rọ̀ kan wá pé gbogbo ẹsẹ̀ rẹ̀ mẹ́rẹ̀ rẹ̀ ló àwọn míì ní contrary opinion ní ọ̀rọ̀ tó pọ̀ ní orí tí ò ní ẹjú ẹsẹ̀ rẹ̀ tí wọ́n bá ti ẹ ní túyàn lọ́bẹ̀ẹ́kẹ́ ni ó mọ̀ jàkúrú ó gbọ́dọ̀ jàkúrú ni ó ní gbogbo àwọn ẹlòmí ìtọ́mọ́ kọ́ ogun tọ́mọ́ kọ́ káàkiri wọn àwọn yìí kí náà ṣe wọ́n jàkúrú ni ṣe ní ní ẹ̀ bá ń bínú pó gbọ́rọ̀ kan èmi kọ́ gbà pé ẹ filẹ̀ ẹni káwọn kan ti bọ́ta ní ìṣèkútú bí alátẹnujẹ kújú kí nìkan gba wọn yóò ń gbà ju wọn ṣe ní ju kan ẹmọ́ pè wọ́n ó ṣe bí ọ̀rọ̀ ẹjẹ́ kan wọ́n àwọn náà ń tuta ara wọn lẹ̀ yídì ètò sọ ní ìnísìn wọ́n tún bọ̀ wá pé mo ti dú wọn lọ́bẹ̀ láàárọ̀

ẹ mọ́tò jẹ́ pé kí ní sáà ń ṣe yìí gbogbo nǹkan tá a ti ṣe iṣẹ́ ọlọ́run tá a ti ṣe ó máa ẹ̀yìn máa ara ìdààmú ah ah ah ọ̀rọ̀ lánì tó ẹgbẹ́ lóòótọ́ lẹ gbà pé ṣiṣẹ́ ọlọ́run ẹ tí wá láwọn ọ̀sán fẹ́ dàrú ẹ̀rọ tẹ́ ìrìnlẹ̀ ń lé nínú pé òkè ẹ̀mọ̀ bá wọn fà lọ sí ìlú àdàmú tẹ́ ẹ̀ bá mọ̀ tó máa tẹ́wé o àmọ́tẹ́mi ó sọ fún yín ìyẹn máa ń ṣiṣẹ́ tẹ́ríṣẹ́ tí ìbá wá ṣe nítorí ìtọ́lọ́run ẹmọ́jẹ ìtàn yìí ẹni bá rò pé èmi náà mú wọn mọ̀nà mo lè ṣí wọn lọ́nà padà ń tọ́ra rẹ̀ wàláhì láàrin àwọn ẹ̀ńtọ́lọ̀ ní kan ti nífẹ̀ẹ́ súnà bóyá látara abẹ́yìn náà ti ń ṣe tẹ́ pariwo àwọn afẹ́lẹ́ bọ̀ táwọn kan ti wá gbà pé á ah! àti súnà yìí lọ́dà àdékẹ́lá àwọn afọ́jálà bímọ ẹmọ́jẹ ìtàn yìí àwọn ẹni ò ní fi ronú bìyọ́n lè tẹ̀ sọ yìí ẹ lè sọ fún wọn ni èé ṣọ́bá àríkọ́rùn àfáà kan torí pẹ̀lájọ́ ń frustrate ara yín iṣẹ́ tẹ̀síwájọ́ ṣe ẹwọ́n abẹ́ dàrú àti wáyé pàwọn àfáà fẹ́ dàrú lóòótọ́ kádìbẹ̀ sí òrùn wàláì àwọn ogun ò lè rí ìdàrú káàlẹ̀ iná fẹ́ fi ìbínú tí iná mẹ́jẹ́ kí gbogbo ẹ̀kọ́ fojú rúpọ̀ wàláì kò lè ìdàrú wàláì àdùn kó lè ṣe kí ni kò lè ìdàrú ìbó tí wọ́n mú àwọn èyí fi ọ̀rọ̀ ẹ̀sìn àìrí báyọ̀dọ̀ ayé tí ìmọ̀ sí wọ́n kàn ní lábùkù mímọ́ sọ̀rọ̀ ẹ̀sìn ìyẹn kọ́ gbọ́dọ̀ múra kalẹ̀ ni bóòlù láti mọ̀ pé sójú ọ̀nà náà ní kọ́ lábùkù náà ní parọ́ náà ní sọ̀kan náà ní sọ tó jẹmọ́ tiẹ̀ tòkí ẹ̀sán wá ní ẹ̀yà àkójú méjì ọ̀sìn rẹ̀ ti ṣúré mi ti rẹ́dì fún yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ irú ọdún èmi àrètí ẹ̀ a sì ti palẹ̀ mọ́ pé irú ọdún èmi ó wáyé ṣọ́fà ẹ̀dàkùn ọ̀rọ̀ èmi kọ́lẹ̀ ó lápọ́lọ́jì ẹ̀ sì rú àwọn àfáà súnà lápọ́lọ́jì àmọ́ ẹ̀rú ọlọ́run lápọ́lọ́jì ẹnìkan ò lè báṣẹ́ ọlọ́run ọba jẹ́ ẹnìkan ò sì lè mọ́lé nílé ta mọ́ nítorí tọ́lọ́run kó wá lóun fẹ́ wó padà kò sẹ́ni agbára rẹ̀ ká

Ni ọlọ́run kọ ìmọ̀ sí yóò jẹ́ kẹ́ lè gbọ́ pọ́ìntì tí mo wí yóò jẹ́ kẹ́ lè gbọ́ yé inú gbogbo ọ̀rọ̀ yín nínú àwọn kan tó lágbára jù lọ́rọ̀ yìí nọ́mbà wà lówà èrè dáwà fún ìbáṣe pẹ̀lẹ́gbẹ̀lẹ́ gbogbo tá a ti ti ẹyẹ yíwa yíwa ẹ̀yìn náà lọ́jọ́ àfọwọ́ ara wọn dàrú yóò kí lọ sí ibẹ̀ pa àwọn ìwé ìfẹ́ kó oúnjẹ bọ ni àbí ẹ̀sìn láwọn ẹ̀gbẹ́ àwọn fún jálà nígbà ìbára ìlọ ti

ọlá ọlọ́run ọlá sàídì títú olèmí náà jẹ báyìí irú èyàn tó ń jẹ́ káwọn wọ góòdù káwọn wọ kìnníkan káwọn múra kìnníkan káwọn ṣe gbá káwọn ti rí bẹ́rẹ̀ nù pé àmọ́ ọlá ọlọ́run àtọ́lá kí ni ọlọ́run ló wá mọ iye ẹ̀dá ọlọ́run tó ti wá sọ bẹ́ẹ̀ lọ́nà ẹgbẹ́ ọ̀nà oníjó sọ pé à ah, òun la ń gbọ́ ló wájú àmọ̀ pé àti súnà kẹlẹ́ ẹ̀ká máa gbọ́ àwọn ni àwa gbọ́ òun mọ́lẹ̀ nìyàn àfáà súnà lùkù táàṣe kí ni iṣẹ́ tẹ̀sí náà nù ṣé ìwà lẹ́wà àgbóyó bàjẹ́ ẹ̀yìn làwọn èèyàn yà pàtì káláwà bá súnmọ́ náà làwọn náà bá kọjá èyí wọn níbi tọ́lọ̀ bá ní wọ́n ṣe àwọn làwọn èèyàn yóò pàjá àwọn èèyàn sẹ́sìn ọlọ́run ẹmọ́jẹ́ yìí táwọn èèyàn bá lè abandon àwọn àfúnjálà bí torí òdodo ẹmọ́jẹ́ ìtàn ìdí ni àwọn èèyàn àwọn láwọn àfáà kan lè bú àwọn sì nímọ̀ àwọn sì gbàmọ̀ lọ́dọ̀ wọn mo wá wo tẹ́ gbà lọ́dọ̀ wọn wá rí pé ẹ̀yìn kọ́ láwọn bá rí mọ́ báyìí ṣe tó bá kọ́dọ̀ àwọn ìbú ni o lẹ́ti gbàmú eléyìí aláìgbékúgbé lágbélé yìí lọ́wọ́ kí mo pè jọmọ́ ìgbékúgbé lágbélé yìí lọ́wọ́ aláìláàbẹ̀ kí ni nǹkan náà àmọ́ tí ó kọ́dọ̀ yóò ṣe fúyẹ́ tí ó ṣe fúyẹ́ tí ní ìpíní sọ lè púpọ̀ má o ní pé ọ̀rọ̀ méjì lẹ́sọ ọ̀rọ̀ mélòó ọ̀rọ̀ méjì àtánù àṣòyímọ́ ọ̀rọ̀ méjì lẹ́sọ kí lọ́rọ̀ náà ní pé ẹfẹ́ polówó tí ń jẹ́ mọ́nà àjù sálábí ẹwà ní kí náà ń pè ní sálábí ìgbẹ́ òṣèré tí mi ò lè bájà nítorí ẹ̀ o ẹ̀káwọn èèyàn kan sọ wọ́n gbówó nísìnyí sáàlà ìjọba ẹ̀ pẹ̀lú ògbó lọ́dọ̀ ọlọ́run èmi ò gbówó tí mo ègbó tí mo fi ṣe súnà mo ka tíra débi pípéyàn sí ṣe rí mo wá kàdé lẹ́bù kan mo wá ráwọn àfáà kan ṣe nínú wọn àṣẹ kàdùrùkẹ́ ní jùmọ́ àbíkàbùlọ́ á irun tí mo ń kà láwọn ènìyàn náà sọ yìí bá ó yẹ kí n ò tẹ̀lé dánwò àwọn náà ó dá ìpín kíní ìjọ ó jọ kíní ó jọra wọn èèfé gbowó bí ṣe ìyẹn kó sanwó pé mo bọ̀ wá ṣe kíní nígbà tí bẹ̀rẹ̀ àmọ́ sí wá sí ìyẹn kó sanwó rẹ̀

sọ àti ebùrù tẹ́lẹ̀ àṣọ kìíní kan pé àwọn tó bá ti jẹ́ tọ́rọ̀ bá ti jẹ́ dàrú lọ́dọ̀ àwọn èèyàn ó ní ẹni náà ni ó wọ̀rọ̀ rẹ̀ dáadáa inú ọ̀rọ̀ rẹ̀ náà lọ sí pé yóò padà sòdodo tí ó dì bọ́ǹkì èyí tí ó ṣòdodo abáṣà ìrèjì tó ẹgbẹ́ sọ̀rọ̀ sàràfí ọ̀rọ̀ yín náà lè pè fún ìrìn méjèèjì ẹjẹ́ mú definition sàràfí àwá ẹwà wo tẹ́ pé lákọ̀ọ́kọ́ gbà ẹwà wo tẹ́ pé lẹ́lẹ̀kejì ìṣúnlá ẹjẹ́ ń pè rẹ̀ bí àjọ ọgbọ̀n. ẹgbẹ́ ìyàwó wọ́n tí mo torí ẹ̀ pé ẹ̀dẹ́ àfáàwà orí sáláfí wọ́n hmm. tí mo torí ẹ̀ ṣe fídíò fẹ́ ṣe fídíò yìí òun ni wípé mo fẹ́ bẹ gbogbo ẹ̀yà àfáà orí sáláfí lẹ́bẹ̀ẹ́ kan ẹ̀bẹ̀ yọ kan ni mo fẹ́ bẹ yìí gbogbo àfáà sáláfí mo fẹ́ bẹ gbogbo yìí lẹ́bẹ̀ẹ́ kan ẹ̀sùn máa ti pẹ̀lú ẹ̀ lórí súnà àfin nìyẹn. tọ́lá gba ẹ̀rọ lẹ́kùn lọ rẹ̀ sára fi nìyẹn. torí pé wọ́n tó bá ṣe ń tẹ̀lé ọlọ́run sọ pé àwọn bí sọ pé òun tẹ̀lé ń tẹ́wọ̀n sálàfù àwọn sálàfù àwọn sàábà àwọn ẹni tó ti lọ àwọn sálàfù sọ lè yí àwọn sálàfù àwọn ẹni ìṣúwájú tó ti kọjá. tó bá ṣe ń tẹ̀lé. ayiwa. ó ìntànpè ní sálàfí òrè ìntànpè ní sálàfíyà oníkíní òrè eléyìí jẹ́ sọ yìí nísìnyí ojú ọmọ mọ́ ojú ọmọ kíní o ìtẹ́wàlẹ̀ rẹ́kẹ́rẹ́ mú pé a èmi náà mọ nǹkan tí mo mọ̀ eléyìí jẹ́ sọ yìí nísìnyí ó ti rẹ́gí ó ti kí mo péjọ mọ́ ó ti rẹ́gí èmi wàá marú ìbínú tó wá gbẹ̀yìn ìmọ̀ tó mi lè ṣe ẹ Àyíwá. <laughs> Àyíwá. Alhamdulillah. Kí la bá rí? Ah, ẹni sálábí lẹ́yìn náà, àbí? Ẹjọ́ náà pè sálábí ni pé ìtẹ̀lé ẹni ẹgbẹ́ tí Jésù náà ó ti ṣe ọ̀nà ti sálábí. Ó dẹ̀ ní ká tẹ̀ lálùkùránì kátẹ̀lé súnnà kátẹ̀ ìlànà àwọn sàlàfù sọ́ọ̀lẹ̀ àti àtànṣe àwọn sàádé ẹ̀tí túnbà àwọn sàádé ẹ̀tí túnbà àwọn ẹni àwọn ẹni ṣáájú tí wọ́n ti lọ ẹgbà pọ̀ ilẹ̀ ìwà ìgbàtẹ́ wà gbà gbogbo ẹ̀jẹ́ bóyá bínú ló wá bínú I don't know bóyá àwọn tẹ́wàá ní kí wọ́n fún ní information ni wà láì ọ̀rọ̀ ó jìnà sí ìmọ̀ kí wá lè wá padà wí ẹmọ ìwọ̀n kan Oh láàrin ní ọ̀rẹ́ ẹ̀dàfẹ́ kí n fàáàkì in tó bí sáláfí ẹ̀dẹ̀mọ́ ẹ̀dàfí ní ó tún bí sáláfí ìjọ ọ̀nà bí kí n fàáàkì àtò àti jáde àti bàbá kí n fàáàkì tó ọ̀nà bí wọn ìjọba Saudi Arabia àtàǹsọ́lẹ́ níjọ́ ló bẹ̀rẹ̀ ìjọba Saudi Arabia níjọ́ ní kíni nígbà ló bẹ̀rẹ̀ tọ̀ kátẹ̀lá Al-Kùránì kátẹ̀lé súnnà ní àgbọ́yé àwọn sálábù sọ́ọ̀lì ìtẹ́yìn náà sọ ṣé ó ti wá ń bẹ ṣáájú king fad ní àbí king fad ló wá dárú nìkan náà kalẹ̀ àwọn tó wálé ní àwọn sọ̀hábàrì gọ́ọ̀lá àlẹ́yìn àwọn الإمام عبد الرحمن بن ثابت أبو حنيفة الإمام مالك بن أنس الإمام الإمام محمد بن الشافعي الإمام أحمد بن محمد بن حنبل كلا كده kí náà tẹ̀lé tìmọ́tẹ̀lá alùkùránì ìsúná ìlànà àwọn sọ̀hábà dúwọ́rọ̀ lọ́yà alẹ́ yìí gbẹ́gbẹ́ sára bí yáyẹ so ó túnbà sí kí ní ìní ti ń bẹ ṣáájú kí ní ṣáájú ọ̀rọ̀ kinfad abáṣáyé mo fi ní pé tẹ́ ẹ̀ bá wú àwọn èèyàn lápọ́lọ́jì kò sí tó kàn àmọ́tàlẹ́ ò lápọ́lọ́jì ẹ̀hú ẹ̀sìn ọlọ́run lápọ́lọ́jì ìwà lè sọ tó wá lè fa olé yóò rádí ló bí yí torí lè ìtààjọ́ ń fà yìí ìtààjọ́ sọ yìí àásọ lójú àmì ilé ọ̀rọ̀ ẹ̀sìn ní sọ inú ọ̀rọ̀ ẹ̀sìn dọ̀rẹ́ àti gbọdọ̀ fi dọ̀rẹ́ mo mọ àwọn ọ̀rẹ́ mi kan tó ìkọ́tọ́ bá ní ọ̀rẹ́ tó mọ̀yàn tanyanyan wà láyà mọ́ra wa tanyanyan amọ́ra wa tanyanyan nígbà tí ra wa gbọ́ ìrìn fún kálukú wọra wọn lọ́ọ̀kan ni ọlọ́mọta àbáwa tún àríwá sí lórí dáadáa torí ìbáwọ̀ tọ́ta ìtòtò tó dàwápọ̀ náà ló ṣe kí ni ló tú wapá ìmọ̀ náà ló dàwápọ̀

kí níjọ́ rẹ̀ kí níjọ́ olùfẹ́ rẹ̀ wàllá ìlà àti mo mọ̀ káàfà fẹ́ràn mi náà àwọn ẹgbẹ́ tí mo fẹ́ràn àwọn tààrà ní ṣàbòsí a máa nífẹ̀ẹ́ ara wa nífẹ̀ẹ́ ara wa kò ń ṣe níbi òdodo ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run èyí ò náà ó tó jọ kan afẹ́ ìdí láti lọ eléyìí ó yẹ ilẹ̀ ẹ̀ bá àmọ́ ìhúwé yẹn lápọ́lọ́jì àmọ́ ó ta lápọ́lọ́jì ẹni sálábí ni àbí ẹni sálábí àárín àti súnà àti lànà àwọn sọ̀hàb kí ló wá bí 25

ẹ̀yin ẹlẹ́gbẹ́ mọ́sẹ̀gbẹ́ mọ́ ẹ̀yin oníjọ ẹ̀ ṣe gbígbó jọ ìyá fi ń yára wa sọ́tọ̀ ni eléyìí ò lè bẹ́lẹ̀ ìṣe lé ẹ̀wọ̀n níbi tí wàhálà ti ní ìṣẹ̀lẹ̀ nínú àlè ọmọ yìí dé hárọ̀mù tá a fi kí o lè ní nígbà tí pé mẹ́rin mẹ́rin tẹ́lẹ̀ ìjọ àwọn àwọn àlàfíà eléèdó àwọn ìṣàfíà kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ kálukú wọn kìlù tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ kí lọ́dún tó wà ó èyí òun ló fọlọ jẹ sí gbọ́ tẹ́lẹ̀ tẹ́ bá ti ń jẹ́gbẹ́ sí ọdún àtúnṣe tí wà lọ́gọ́ọ̀tọ̀ wà látàmọ́ ní èyí èyí òun ló di ẹmọ́ ṣe bẹ́ẹ̀ mọ́ ẹmọ́ ṣe bẹ́ẹ̀ mọ́ ní gbogbo àwọn ọjọ́ òun ṣe wá ní àwọn ẹgbẹ́ òun ṣe wá parapọ̀ lẹ́yìn tí lásìkò tá a ti wá yìí ṣe àsìkò ẹlẹ́gbẹ́ parapọ̀ àwọn onífẹ́ ẹnu parapọ̀ ni pé ah àwọn kìíní ìná ń takò gbogbo wa àwọn náà tàṣàbùrún jẹ̀mí àrùn wa qulubuhum shatta ẹni tí tẹ̀bílígì wá ń sọ̀pọ̀tì ìkọ́wàní ìkọ́wàní sọ̀pọ̀tì tẹ̀bílígì ṣúfí náà wọ́n sọ̀pọ̀tì àwọn méjèèjì àwọn méjèèjì wọ́n sọ̀pọ̀tì ṣúfí kó sún tó fà kọjá pé tàṣàbùn jẹ̀mí so èyí ò ojú ọ̀kan èyí ò ní wà mú mi lọ bí ọ̀rọ̀ kan kí tó padà sí ọ̀rọ̀ tí yín àbáṣà ìlú ṣíṣú àwọn bàbá wa kan àgbàlagbà ni wọ́n wọ́n tó ní ibi lọ́mọ ní tí ó tún bí wọ tọ́ ma ń bínú tọ́ ma ń fa tọ́ ma ń pé mọ̀ mọ̀ yóò tún bí ọnu láàárọ̀ yìí ní yàkàyàkà wọn a máa ń bá wọn tún tọrọ àwọn bàbá wa yìí wọ́n tó mi bí ní kíni lọ́mọ àmọ́ àwọn náà kọ́kọ́ pàtàkì tàn yìí àwọn náà bẹ̀rẹ̀ sálásí 90 90 ẹ̀ẹ́sálásí 1990 ó padà wá di kíní wá di pé àwọn náà wá fẹ́ mọ́ tún ṣe lọ́wọ́ gbẹ̀yìn tí àwọn táwọn ń wí láwọn sáláfí tọ́jẹ̀ṣẹ̀ dé láti 1990 àwọn owó dé láti 1990 kò sí sáláfí kankan tó rẹ̀ sílé 1990 sáláfí jọ́tà nọ́bì ti ń bẹ náà ní bẹ̀lú ní ìjẹ́ ìyàsọ ni pé àwọn fìtínà kan wáyé lára ń di 1990 fìtínà ònìyàn discourse bàbá ọlọ́run jẹ́ pẹ́ fún wa lórí dáadáa lọ́wọ́ bá tún oyin tó tún wá ṣe títí náà àwọn wàhálà kan tó bá ṣẹlẹ̀ jọ àwọn wàhálà yìí ó ṣẹlẹ̀ o mo yá àwọn wàhálà yìí ló wá bí nǹkan báyìí àwọn tó bá sì mọ̀ ń pa wàhálà òun náà wọ́n tún dìbọn kì í tí ò bá kọ́rẹ́ sí ní ọ̀rọ̀ tí náà ẹ wo ọ̀rọ̀ ló bí ogogo eléyìí ìbẹ̀rù àwọn ọ̀rọ̀ ibi ó ní sọ́ọ̀sì gbogbo àwọn ọ̀rọ̀ ní wá àti ṣàlàyé yóò náà insha Allah kò sí sí jẹ́sàlà fíà 1990 kò rẹ̀ sí jẹ́sàlà fíà ti ń fàt kò rẹ̀ sí jẹ́sàlà fíà ẹni kankan nínú àwọn ọba Saudi kódà kò sí jẹ́sàlà fíà ti Saudi gbé jáde Saudi kan rí dáwà sàlàfíyà pé dáwà yìí jòdòdó wọ́n ti gbà ẹwà jẹ́ sọ àfíríkà lè rí àfíríkà ogun alàlámà sàlàfíyà náà kọ́ níjọba Saudi náà wá gbé lórí bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ó ní ìfẹ́ gbé lórí dáwàtul ikhwanil muslimin ó ná gbé lórí kí sì ló fà ìjọ tí àwọn ipa wọn ni wọ́n prime minister sátorí ẹ̀ náà pa àfá àwọn rahimahullah alamata bá tún sí kó bá fún kẹ́ sẹ́wọ̀n ni wọ́n pa àwọn atorí ẹ̀ fúnlẹ̀ máwọn al-Ikhwan al-Muslimun àwọn ìjọba Saudi wá ń wọ ọ̀rọ̀ ẹnu àwọn tàà wí pé ariwo tán mọ́ ń palẹ̀ al-Islam wal-hal al-Islam wal-hal Islam náà ni Islam náà ni but àwọn ìjọba yóò wá jẹ́ gbádùn láàánú ìjọba Saudi ti ṣe wọ́n làwọn fi tẹ́wọ́ gbà wọ́n pé ẹ mọ́ bọ̀ wọ́n tún wá sọ túnkù kòrò kan ní lára wọn pé kéwù ń bẹ lára wọn ẹmọ gbé kéwù yìí ní ọ̀bọ̀ wá ní ìlú wa ìjọba sì gbà wọ́n tán ọ̀tún àwọn akẹ́gbà wọn wọlé nìkan ọ̀nà wọ́n di refugee àwọn a tún láàyè àwọn apín wọn sí gbogbo àwọn tẹ́lifíṣàn oríṣiríṣi nínú ètò ìṣòlú wọ́n kì wọ́n bẹ̀ nínú ètò ọ̀rọ̀ education wọ́n kì wọ́n bọ̀ bẹ̀ nínú ètò gbogbo nǹkan mẹ́kì wọ́n bọ̀ kò pẹ́ rẹ̀ náà lọ sí bẹ̀rẹ̀ sí ní mọ́fẹ́ mọ́dá sí ní ìwúlẹ̀ wọ́n ti wọ́n sọ fáwọn ọba sàwọ́dí pé sáà lè gbé kíní àlèkọ́ mùsùlùmí wa sáà lè gbé wọn lórí náà ọ̀nà àìmọ́wùlẹ̀ lẹ́nu gbé wọlé a kò nídi tabangbọ́dọ̀ wábù diplomasi pé kò nídi ìlúkọ náà ni mùsùlùmí èwò láti máa gbé kalẹ̀ tẹ́sí máa pè ní kíní kan so èsì tí wọ́n fún wọn ó tẹ́ kíní ọ̀tún lọ ádẹ́ ń bá lọ́wọ́ bá lọ́wọ́ bá ìgbóyá láwọn yíò náà wá wò pẹ̀wà irú ń tẹ́ ìṣe fún wọn ní Egypt ṣó lẹ́fẹ́ máa gbọ́wọ́ rẹ̀ yìí

ẹ dákun ẹ má pè sàlàbíà 1990 má òṣèlú ní sàlàbíà 1990 òun ló fa gbogbo àwọn ọ̀rọ̀ bí gbóbi tí wọ́n báyìí ti ń gbọ́n ọ̀rọ̀ nù ẹwà olóyọ̀ sàlàbíà 1990 ẹwà tí wọ́n parọ́ máwò èèyàn káàkiri owó náà ń gba owó náà ẹwà bá ṣáìdì náà wá sọ̀rọ̀ ọ̀rọ̀ wọn pé kí ló bí àwọn àwọn máa tú kí ló bí àwọn àbáṣú náà máa tẹ́lá àwọn tán àwọn ìkọ́ àmì náà náà padà ń gbé kíní wá sí gbàtọ́ ní káwọn àbá sálásí ò ní dúró lórí pé ló àyè mọ́ takò jọba àwọn náà láwọn sọ̀pọ̀tì kò jẹ́ jó mọ̀ pé jọba sàúdí ní sin àdúrà ló kù tá a mọ̀ ṣe àdúrà ní mo pé jọmọ àdúrà tó sọ nípa bá ti ń lọ bẹ̀ lójoojúmọ́ lọ́mọ rí tọ́mọ pé á nínú ìlú iná mo sáyé gbogbo tí mo ti sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ èyí tí mo tún lọ gbẹ̀yìn ojú mi tún rí mo tún ronú pé yé àmọ́ tó ń ti bẹ́ẹ̀ ìyàtọ̀ tí sì ń bẹ láàrin nàìjíríà àti Saudi níbi ọ̀rọ̀ ẹ̀sìn wàláyé ojúnà ó tó sọ́mọ̀ sílẹ̀ kámọ́ tara wa náà gbogbo wa ní pariwo tó yín tó jẹ́ kó mọ̀ dùn wá ni pé ó ti ń wálẹ̀ sí expectation wa kéjekébẹ̀ bẹ́ẹ̀ náà ló wọ́ sójú ogun àkàràmọ̀ náà ìrẹ́lẹ̀ dìfẹ́ndì wọn ọkọ̀ máa tún sọ̀rọ̀ ọ̀rọ̀ sọ̀rọ̀ bẹ̀rún tó wà díkọ̀ máa ní kí torí báwọn àfáà wọn ń sọ pé ẹgbẹ́ta kò jọba náà bí àlẹ́jù wọn pé wọ́n gbowó ní wọ́n lófin bí ó gbà wọn táwọn náà ń gbégbé kúgbé kan nísìnyí àwọn sanwó fún wọn kálíbà lọ́rí balẹ̀ yorùbá jẹ́ àà iná lílá ìwà iná lílẹ̀ ìrọ̀jọ́ Saudi lọ kéwì débi tí wọ́n mọ̀ sanwó Saudi àwọn ilé ìdọ́pà ń balẹ̀ yorùbá jẹ́ láti balẹ̀ yorùbá jẹ́ nígbà àwọn bàbá wa ń tani òun balẹ̀ kí lábẹ́ balẹ̀ yorùbá jẹ́ mú kí lábẹ́ gbàdúgbà balẹ̀ ìlú abatiwajẹ́ ẹwà ni wọ́n sanwó fáwọn èèyàn torí ọwọ́ irọ́ wàláì láàrínbẹni tó sọ̀rọ̀ yóò náà mọ̀ pé rọrùn ún pa ní àwọn asanwó fún wọn nítorí kẹ́lẹ̀ mọ́ tako tẹ̀bílìgì àwọn adájútọ́ ni ọ̀la pé kó yẹ́nu gbọ́ ọ̀rọ̀ ohun ní àfáà kan gbọ́ àbáà èyí ni àmọ́ ọ̀rọ̀ tẹ́ ẹ̀hẹ́ ohun fáírọ̀sì ni àwọn tó ń sọ wọ́n mọ̀ pé rọ́là ń pa kó tó di pé ìjọba Saudi padà di kílẹ̀ tẹ̀bílìgì di tẹ́rọ́rìsì àwọn èèyàn ti ń tako tẹ̀bílìgì lẹ̀ yìí

ẹ wá torí personal issues tó wà láàrin èyàn àtàwọn èèyàn ẹ wá sọ wọ́n ní pé wọ́n ń gbowó torí kẹ́lẹ̀ mọ́ sí nǹkan báyìí àá ah, síbẹ̀ ah. yìí náà mọ́ ń kó wá báwọn èèyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà tẹ́ ẹ̀ mọ́ sọ fáwọn kan ní kẹ́ fáwọn dùwátì lówó tí ń dọ́tẹ̀ ìhàwó fáwọn dùwátì jọ lọ ṣe jẹ́ ìsọ fún wọn ni pé wọ́n ní kẹ owó ta fún yìí wọ́n ní ẹlọ́rẹ̀ bí balẹ̀ Yorùbá jẹ́ ni síbẹ̀ yìí náà ìhàwó fáwọn èèyàn ìbẹ́ yìí náà gbówó wá bí alájà ojú náà ní bí alájà tẹ́lẹ̀ náà ti ń gbà ní ẹ̀yìn náà ń gbà wá tẹ́yìn náà ha fáwọn èèyàn kan jẹ́ ìjọ súnmọ́ra yìí sáwọn tẹ́ ìhà fún wọn náà tí ẹ̀dá tí ń kò ní wọn lọ́wọ́ tí àti gbónà òun jẹ́ pé owó tọ́lẹ̀ akọ̀ fún yìí eléyìí lọ́tọọdún ní kí náà ẹbí tako owó tọdún tí ń bọ̀ àwọn kiri lẹ́nà ẹbí tako ẹjá bẹ̀rù Ọlọ́run ẹjá bẹ̀rù Ọlọ́run àmọ́kọ́lọ́kọ́ tàà fẹ́ nìkọ̀ọ̀kan wá sí so abáta ìdí wà láyẹ jẹ́ ti ẹ̀rọ ìfẹ́ lọ́rọ̀ sàlàmí 1990 àmọ́ tí mo lọ́rọ̀ yóò ṣe ní tí mo fi padà rí pé ní tí mo ló ṣe àwọn ẹni yìí pé inú nígbà tán bínú sáwọn èèyàn kan ló mọ́ pàtàkì tàn òun ló ṣẹ̀yìn náà torí ẹ̀yìn lẹ ti sọ pé sálábílẹ̀ yìí náà tẹ ní sálábílẹ̀ yìí náà náà ẹjà wa sọ báyìí ibẹ̀ tí wọ́n ń gbowó bí takò kìíní kan ìlú lẹ́yìn gbà ẹ̀yìn náà padà ń sọ nísì pé wòròwòrò pọ̀ lórí tẹ̀bí jẹ́ sọ́nà tẹ̀sán lánàá wòròwòrò èló lẹ pé sọ o o ti <laughs> torí ẹ̀yin náà sọ pé iná padà ń gbọ́ àwọn nǹkan míì báyìí ẹ̀rú báyìí pé é ẹ̀yin kan sọ pé inú àwọn ìwé wọn ẹ dárúkọ fàbẹ́lá amáàl ẹ̀yin náà sọ bẹ́ẹ̀ tẹ́lú àwọn ẹ̀wọ̀n é àwọn kankan báyìí báyìí báyìí bẹ̀m̀bẹ̀ èrò lẹ́yìn gbà kẹ́ tó mọ sọrú yìí tẹ́yìn bá ní à èyí ògbówó ìdí ni wọ́n ń sọ aláìdájú náà ń sọ ọlọ́mọsá àtúnyẹ́nì kọ̀ọ̀kan wá sí kó sì mú ẹsẹ̀ wa kó Ah, ẹjọ́ ìkẹta afá sọ́kì nìkan afá ní táwọn òfin bí ọ̀rọ̀ tẹ̀blé ní total condemnation èmi fẹ́ ká mọ́ gbé príncipù táàfin mọ́ tara wa kalẹ̀ ẹ ìjẹ́ nìkan bẹ tó ń ṣe total condemnation kò sí ìjí ò sí ẹmọ́ ìjà mọ́ fi múra wa mọ́ ó dájú àtàwọn kan náà ń parọ́ Bukhari ní gbogbo àdìsí wa pé ní tọ́ bá ti ń kírun lọ́wọ́ tẹ́nìkan fẹ́ gbáwájú rẹ̀ dá padà tó bá fẹ́ gbáwájú rẹ̀ dá padà tó bá fẹ́ gbáwájú rẹ̀ fìrúnlẹ̀ irọ́ nọmbà 1 yọ ìdà irọ́ nọmbà 2 bẹ́ orí ẹ̀ irọ́ nọmbà 3 ó sì ní ìbẹ̀rù Buhari bẹ́ẹ̀ pányánhùn pányánhùn kò sì síbẹ̀ so ìdí ò sí ẹgbẹ̀gbẹ̀já rẹ̀ bí múra wa mọ́ wọ́n ní Buhari ní àdú àṣùbá yìí lẹ́rin ni ó àṣùbá yìí lẹ́rin ni ó adẹ́ni Buhari àbáṣùbá ní mẹ́ ìdí ò báyẹ̀ jí ẹgbẹ̀gbẹ̀já mọ́ fi múra wa mọ́ kò sẹ́ni tó ń ṣe total condemnation because ẹ eh, lè rẹ́ nìkan tí ó ní tẹ̀bílíìgì ẹ mọ́ sọ àwọn aṣẹ́wó tán wọ pátá doníjà àbùtẹ́ ìṣe wọn ẹ fi wọ́n lẹ̀kẹ́ wọ pátá lọ ẹ̀rẹ́ tó takò wọ́n bẹ̀rù ní àwọn ọmọ ọ̀tá tẹ̀ ń sọ di kíní ẹ mọ́ sọ ọ́ di bẹ́ẹ̀ mọ́ ẹ̀rẹ́ nìkan tó takò wọ́n bẹ̀rù ní tó bá ti ní ìfẹ́ǹṣe tí ò dá ní kẹ́mọ́ sọ ìfẹ́ǹṣe tí ò dá náà náà ń sọ àmọ́ ẹ mọ́jẹ nǹkan iṣẹ́ lọ́mọ ènìyàn ìjọba ti ń sọ sọ́mọ ènìyàn ṣe tí ò dá ara rẹ̀ máa ń kọ́ tí ìrìn èèyàn tó bá tún wá ń sọ bá tún wá pọ̀ tí ó pé àwọn kan sọ pẹ̀lágbékalẹ̀ tó dáa àwọn kan sọ pẹ̀lágbékalẹ̀ tí ó dáa ọmọ ènìyàn yóò ṣe kí ni yóò kú bó lòun fẹ́ yà sí ìyàmẹ́ tọ́lọ̀ bá sànú kò sẹ́ni tó fọ́ ní tó dá condemnation sáà mọ́ ní wọn lọ́rẹ̀ ni sáà ní wọn lẹ́bí ni sáà ní wọn ládùúgbò ni àní wọn alábàáṣe ni àní wọn ní olùgbéṣẹ́ fúnra wa ni so kò sí tó jẹ́ kó dá condemnation àmọ́ bára wà ní pé nǹkan báwọ̀ yìí nǹkan báwọ̀ yìí nǹkan báwọ̀ yìí á wọ́n gbọ́dọ̀ ṣe àtúnṣe rẹ̀ ọlọ́mọta àfẹ́ nìkọ̀ọ̀kan wa kó mú wa dúró eré náà ó tún jẹ́ ọ̀kan ẹlẹ́ẹ̀kẹta àbí níbi ọ̀rọ̀ tí mo tún ní láti kọmọ sí tí tó wá bọ́ síbi ọ̀rọ̀ mi ní parí ó ní pé eléyìí ó lè má fi púpọ̀ kàn mí àmọ́ tí ó jó kàn mí ni pé àfa àgbà súnà lẹ́ni náà ẹni kan fẹ́ fún àbá ṣáà ìdìbí mára ń bẹ̀ wọn èyí ní takò àwọn náà púpọ̀ àbá máa fún wọn mára ń bẹ̀ wọn ní kékeré lè sọ pé Dr. Sharaf ń pa irọ́ ah! nílé ó ṣe kí ni jọmọ́ ò lè ẹ̀yin náà máa wá fi ṣàlàyé ọ̀rọ̀ yìí yìí tó ṣe lè ní pé ẹ̀yà máa sọ pé à wọ́n sọ̀rọ̀ yìí ni ò àárí proof ẹ̀rí kí bàtẹ́ mi fẹ́ sọ̀rọ̀ mo fẹ́ narí tẹ̀mú jẹ́jẹ́ bí wọ́n ti wí mo ti níjọ́ tí tó di pé yóò dìyẹn tó ọlọ́run ti ti dìlítì fídíò ní completely ẹni bá rí tí mo ṣe fídíò kan mọ̀dínà gẹ́gẹ́rá ní wọ́n tọ́lá ànábì tí mo ṣàlàyé ń bẹ̀ pé ẹ̀dọ́gbọ̀n sáláàbù sọ pé tẹ̀bìlìgì mọ̀ ń pààyàn mo ti sọnù mo sọ bẹ́ẹ̀ báyìí lọ́sàn mo sáré kọ́mẹ̀tì oríṣiríṣi ìrọ̀lẹ́ pa ìrọ̀lẹ́ ẹnì kan mo padà rí kọ́mẹ̀tì mọ̀ sí ẹni yìí lóòótọ́ kì í bára ṣe mo dà sí i àwọn ọmọ kẹ́ni náà mo ń sábà ní ìsọ mo wá rí kọ́mẹ̀tì wọn ah, ẹni yìí mo wọn mẹ́ni ọ̀rọ̀ yìí jáde lóòótọ́ ah ọ̀rọ̀ yìí jáde lóòótọ́ ọ̀rọ̀ kí lẹ́wà sí báyìí kí ni ìjẹ́ gini ma delete fídíò yìí instantly wallahi mo delete kékeré bẹ̀ mo tún delete fídíò rẹ̀ nítorí ìkẹ́sọ̀ kékeré yẹn so lẹ́yìn náà wájú abẹ́ sọ ẹ̀rọ ayé àdínkè ọ̀rọ̀ yìí ó àrí púrúbù ó ìjẹ́gbà sọ́ọ̀nù ẹ̀ because ẹ bá rò pé a gbọ́dọ̀ gbé ìtàn gbọ́ gẹ́gẹ́ jáde àwọn náà lè tọ́jú ẹ̀fọ́ security reason because bá pé ní ọ̀rọ̀ náà náà sọ pé àwọn ti gbọ́rọ̀ nì fún àwọn tó yẹ kó gbọ́ bí àwọn dss àtàwọn kọ̀ọ̀kan àyíkẹ́ ẹ̀kọ́ ní àbá aláwọ̀ ti gbé fún wọn ó sọ pé information tó tọ́jú ni ẹ̀yin mo wá ní ìbìsàpòjúwe ọ̀rọ̀ yìí ìjọ wọn ni wọ́n pa èmi náà tí wọ́n ti gbé sí ẹ̀sìn mi fáwọn ayatollah sam wọ́n yìí ayé ẹ̀kọ́ ni wọ́n pè yín náà ìgbà wọ́n pè yín tẹ́yìn ní iṣẹ́ fèmí èmi náà mọ̀ gbá lọ́wọ́ yà máa pè yín lókù rọ̀ àwọn gbà tẹ́lí kẹ́yìn ìfẹ́ gbà kí lẹ́sẹ̀ rìkọ́dìn ní ọ̀rọ̀ wọn ẹ sì plé rẹ̀ báyìí tí mo fẹ́ ti ara mi mo ṣe kíni tí mo gbọ́ mo fẹ́ ní mo gbàgbé ẹ́ ní ti ní kí làwọn bára wá sọ ìjọ náà àmọ̀ gbé ọdí òun jáde ìjẹ́ mi pè ẹ̀yìn ló kù rọ́ ìjáwọ̀ èèyàn pè àfa àwọn orí àwọn mẹ́ta náà àwọn náà sọ̀rọ̀ lórí ẹ̀ ìjáwò yẹn pé àwọn náà ní kí ni òkúrọ́ ẹ̀yà ní púrùbù lẹ́ ń wá ni ìyẹn correction lélẹ̀ ẹ̀bá ẹ̀dìlẹ̀ apology èmi ò <laughs> èmi ò kí ẹ̀ àbá gbọ́dọ̀ kàlà yà rọ̀ fúnra wa ìdí sọ di tí mo ṣe ń sọ gbogbo ọ̀rọ̀ yìí fún yìí èyí sọ fún gbogbo ayé ẹni mo sọ àwọn kútu bíi wa lè báyìí èyí sọ di torí ọ̀rọ̀ kan bẹ tẹ́ fi kọ́ mi lọ́rùn tí mo sì gbọ́dọ̀ mọ́ sọ ọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ bá ní mo rántí insha Allah ẹ̀yìn sọ̀rọ̀ mọ́ ẹlẹ́ẹ̀kejì ìjọ èmi gangan fún ara mi ìròkè mo wá sọ yóò rí aláyọ̀ ọmọ àwọn àwọn táwọn wí náà ni ó sì pè mí fún rẹ̀ àbá sáàmọ́ ṣe wá àtúnṣe ọlọ́wọ́ yẹn ṣe wá àtúnṣe ọlọ́wọ́ ọ̀rọ̀ tó sọ ohun tó yíwọ́ mọ́ lọ́wọ́ wọ́n sọ fáwà náà àwọn tó yìí sọ fún wa wọ́n mọ ta lè ṣe náà ti wá sọ fún wa adẹ̀tí ṣe gbogbo ta lè ṣe lórí rẹ̀ àti ẹ̀nì báyìí bí n ti mọ ìgbà ọmọ máa ń kó mi ìgbà ọmọ máa ń lọ lé mi lẹ́kọ̀ọ́ ibi tí mo máa ń páàkì mọ́tò mi tí ti máa dẹ́kọ̀ọ́ wọ́n sọ pé ìjà pé kí n tó dé lẹ́kọ̀ọ́ mo ti mt mọ́tò àwọn ọmọ ẹlẹ́kẹ́ ó ti lọ lẹ́kẹ́ òdèdè kan ní òkú mẹ́ wọ́n sọ. àbá ọ̀rọ̀ náà lè ní ìgbéjáde ayúbẹ̀ ẹ̀kọ́ ni bọ́ mo mọ̀ kó ṣẹlẹ̀ sí ni tọ́lá ìbá rò pé àbọ̀tàwọ̀ tẹ̀ ẹ ní lámọ́lẹ̀ bá ń pé lágbájá ò parọ́ àmọ́ mo ti níbẹ̀ wọn ìfẹ́ sọ̀rọ̀ púpọ̀ bẹ́ẹ̀ ìfẹ́ sí kí ni jẹ́mọ́ ìfẹ́ sọ̀rọ̀ púpọ̀ torí personal kí ni bẹ́ẹ̀ wọn personal issues ni àmọ́ torí pé ah ẹni táwọn èèyàn gbọ́lẹ̀ ní irú àwọn afá báyìí ìpẹrú wọn ló kùrọ̀ léwu wọ́n ti bá ti pẹrú wọn ló kùrọ̀ táwọn èèyàn bá gbà ọ̀rọ̀ ọlọ́run bá pọ̀ tí ń jáde lẹ́nu wọn yóò di pé àkókò mọ̀ fi yẹn tún parọ́ ní ibi tí mo ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí ọlọ́mọṣà fún wa ní àgbọ́yé àti àsọyé ọ̀rọ̀ rẹ̀ níparí ọ̀rọ̀ ni eh, kí n tó lọ parí afá sáyidì síkú tí n bá tún irú ọ̀rọ̀ báyìí tó jọ mọ́rọ̀ ẹ̀sìn báyìí wàláhì bí tẹ̀sùn jáde sí rẹ̀ pẹ̀lú ẹ̀ mọ̀ pé kọ́ ìmìlọ́rùn kẹ́jì tó bí kọ́ mi lọ́rùn ìmìnà sọ dúró lórí kí mi èyí tọ̀rọ̀ ẹ̀sìn dọ̀rẹ̀ àtijọ́ sọ̀rọ̀ rí ẹ sọ̀rọ̀ náà pé sheikh lẹ́tí wọ́n ń pè nínú ọlọ́dẹ́mìnà ti sheikh ẹ̀bá sàmínàmà àwọn ẹ̀tí wọ́n ń pè ní ẹlòmí àtúntò ti ṣàyákàrà rẹ̀ lọ́n sọ́sà olùwòdáyí tàwa ilé sí lọ́n sàánú wa ní ẹni sheikh níjọ́ tí ń bá ṣe kíní kan tí ò bẹ́sìn ọlọ́run ọba mú tẹ́ ẹ bá sọ kẹ́ ṣàlàyé fáwọn èèyàn ọlọ́run bí ìjọba ìdàlùkìyàmà bóyá ẹmọ ọ̀rán tí báyìí mo ti ń sọ yìí ẹ wá ń bẹ lójú ọ̀nà bẹ́ẹ̀ wá ní ìhò dákẹ́ àbára hmm, <laughs> wa sọ lójú àmì so yóò àlè dálìkì àmọ́ wọn yìí lè dúró pé ọlọ́run mo wí o mo ṣe kí ni mo wí lóòótọ́ wọn láwọn èyí tí ìmọ̀ ń sọ fún yín lẹ́yìn ẹ̀yìn náà lè fi mọ̀ sọ yìí lọ fi ìdí nìlá tọ́lọ̀ ń bá sì ní ìmọ̀ lọ bẹ́ẹ̀ àmọ́ ìwáyé gbangba alkhọ́tọ̀ olè mọ́ọ̀lánà yóò sọ àhùmọ̀ọ̀lánà

ẹ̀rìkẹ́ ẹ̀sọ́ wọlé ńdọ́ mẹ́ta yìí ẹ̀kílẹ̀ ẹ̀ ti tẹ́jú sọ lárúbá ẹ padà síbẹ̀ ẹ̀sẹ̀ kílẹ̀ àkójọ mọ́ ẹ padà síbẹ̀ iye òun ló dá ọlọ́mọta àbẹ̀rẹ̀ kọ̀ọ̀kan wá dókó tún wá sí níparí ọ̀rọ̀ tó wá délẹ̀ ìran tó ń àwọn kan wá ń bẹ wá play game ẹ má jẹ́ ń tàn èmi ò ní jó síbi ìlú tẹ́lú àwọn akóra àwọn tó wá gbé fídíò tí mo ṣe fáfá ń jẹta àwọn analyze ẹ̀ ọ̀kan lọ́mọ wá pè wọlé mẹ́ tó mọ́mọ̀ dákọ̀ rẹ̀ nínú tí ìyẹn mọ́ dákọ̀ rẹ̀ yàyàn mo wá èmi mo wá di ìmáàmù kútúbí ìmáàmù kútúbí èmi náà lọ́dọ̀ ọ̀kan lọ́mọ èmi tó lẹ́ ẹ̀jẹ̀ pé execute mi àbọ̀gbàgbé pé tó bá lọ execute ẹ̀ wọ́n lọ sọ́fún ara rẹ̀ ọmọ àwọn ọ̀rọ̀ dájújọ sọ sẹ́yìn ni ọwá nígbà náà káwọn foríjì kú túbí lórí dójọ sẹ́yìn òwe ya wọn kọwọ́bọ̀ lọ́pọlọ ni kọwọ́bọ̀ ta ni lọ́pọlọ mo ti ń bá ọ̀rọ̀ ìtì ọ̀rọ̀ lọ àfá kábà sáyédì títú ohun tó ṣe pípẹ́ á ó dá ìpín táwọn àfá yìí ọ̀rọ̀ rẹ̀ jọ máa ń táwọn fẹ́ dàpọ̀ anything ló bá jọmọ́rọ̀ tèmi dàpọ̀ dúró lórí ọwọ́ rẹ èyí tẹ́ ẹjọ́ mọ́ bára yípo ní mo lówó jù àbí mo yọmọ sáájú ẹjọ́ mọ́ bára yípo yìí wọn ni mo mọ́ ń pa yìí o ìdé mi mọ́ ń pa rẹ̀ ní ṣe yìí ẹ sì máa lo ẹ má máa bá mi analyze fídíò mi síbi tí yín mọ́ torí wá jòkó tì í torí kẹ́ mọ̀ fẹ́ ti fẹ́ mú tẹ́lẹ̀ ọ̀rọ̀ tí wọ́n á ní pé káfà àmọ́ máa dá tún tí ò bá mọ̀ mọ́ àwọn àlò lórí gbogbo táfà mọ́ sọ orí gbogbo ẹ̀kọ́ lèmi sọ ohun ẹni kí mo yan orí ọ̀rọ̀ jàmọ́ á tú tẹ̀blíìgì nítorí wá tútọ̀ míì tí ó yẹ kẹ́ dá sí ìjẹ́tù sọ́nù tí ó bá sáà bá súnà mọ́ iye sọ́nù amáwọ̀ míì bẹ́ẹ̀ tẹ́ ẹ̀jọ́ ń bára yín pò tó jẹ mọ́ tẹ̀yẹ̀pẹ̀ mọ́ yóò mọ̀ sọ́yìn lọ fún yín ọtí àwúre yóò mọ̀ sọ́yìn lọ fún yín ó ti pàfà láti ìsì lẹ́yìn àbá ń bá àwọn èèyàn pé lórí ọ̀rọ̀ ẹ̀sìn là ń jà lé lórí bá tún ti ò bá tí ìbá bẹ̀rẹ̀ bá lẹ̀ ń parí ìjà ọ̀rọ̀ ni ò kò sí kíni kò kó tó ó jẹ́ kí mo pé jọ̀mọ́ ó ti pàfà láti ìsì yìí ṣẹ́dá kan gbórú yí bá ń lè tètè géètì máa yí ẹ̀lẹ́rẹ́ mi wọ́n ẹ̀lẹ́rẹ́ mi wọ́n ní ìfẹ́ àpọ́nlé àbùsí ìfẹ́ àpọ́nlé kí ni àpọ́nlé àbùsí ní ìbáyíjọ́ o àmọ́ ìfẹ́ àpọ́nlé àbùsí ẹ̀sì máa torí tèmi o wá lò mí lórí ìtẹ́jọ́ ń bára

tọ́ nígbà tó jẹ́ pé àwọn bírèkì ti wá láwọn ibì kan bírèkì yóò ṣe kí ni yóò wá ní tí ó bá ti jọ mọ́rọ̀ ẹ̀sìn ìwọ̀nba láàmà sọ́mà ó ti bẹ́ lọ́run ọlọ́dàkùnmọ́sà máa mú wa dúró ọlọ́dàkùnmọ́sà máa mú wa dúró generally jama mùsùlùmí gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n ń dáràn ìràn yìí àwọn tálàbí ń gbowó láti ibì kan ni wọ́n gbowó kan wá balẹ̀ Yorùbá jẹ́ ní irọ́ gbogbo

ṣàìwá mọye rú wọn bẹ́ẹ̀ tí pẹ́lò ní ó lọ sàúdí bẹ́ẹ̀ kòkó olórí tìjàníyà ó lọ sàúdí bẹ́ẹ̀ àkókó olórí ìwánù táwọn yẹ́ láwọn takò yìí náà ìdí ìṣẹ́ lọ ìdí ìṣẹ́ ni wọ́n lọ ọwọ́ tí wá lòun gbàǹgbà náà àbọ̀wò orí gbà àbọ̀wò gbówó kò fi jíṣẹ́ ni kò jẹ́ tán ní ó ṣe ó jàǹbá àmọ́ náà <laughs> àbí ṣe tóun ṣe nu tọ àwọn mí ò sì lọ sàúdí ọ̀hún jẹ́ láwọn tán gbówó ń ṣe láwọn mí mọ́ sí ń ṣe àti mọ́ra wọn nígbà fi ń ṣe ìjọba padà papọ̀ ọ̀gọ̀rọ̀ àwọn tẹ́lẹ̀ tó dàbí pé wọ́n close mọ́ra wọn yìí iṣẹ́ iṣẹ́ dáwà ló padà ń so àwọn èèyàn papọ̀ oníkálukú mọ́ rẹ̀ oníkálukú sì jòkó ní kíní láyà rẹ̀ ogbó ẹ̀yìn tẹ́ ti ń parọ́ náà ẹ dákun ẹ bẹ̀rù ọlọ́run ẹ wo tẹ̀sìn ọlọ́run ẹ wo pé gbogbo àpàràjọ rojọ́ ogbó kí níjọ́ gbé dàlùkìyàmà bá a bá ń bára wa jà ìjà tá a bá ń jà lé lórí ẹjá analyze ìjà fún ara wa ó dáa lágbájọ́ ọ̀sẹ̀ ní ó yá sọ́bó ti ṣe ọ bínú yes ọbínú lórí ẹ̀tọ́ rẹ̀ èyí tó bá yẹ ká bẹ̀ ọ́ abẹ́ ọ́ èyí tó bá yẹ ká bóun náà wí ájẹ́kí ní àbáwí àmọ́ kí ogun àtò nígbà ń bára wájà ká máa wá ṣe àwọn kan tó mọ̀gbà tó ń sáyìn rẹ̀ sẹ́bí wọ́n ní wọ́n tó lọ ń gbọ́ káyì wọ́n sàánúwádé gbogbo ẹ̀yìn jẹ́ ìbáta ìṣe mú ẹ̀dá fún ìjáwọ́ èmi ò ní kẹmọ́ jà sí ẹ̀bá sí ọ̀ jà níbi pásánà sí ní rẹ̀ jàfẹ́tọ̀ rẹ̀ ìsìlámù náà ẹ̀kọ́ lè jẹ́rú yẹ àmọ́ ẹ̀dá kan ẹ wa jà mọ́ mọ́ fi dá wà wọn pẹ̀lú òtúmọ̀ tó ń jẹ́ ẹ̀sìn wa yìí tí wọn náà parọ́ mọ́yàn padà ẹ̀sìn wa kọ́ ẹ̀sìn wa kọ́ ni wọ́n parọ́ ìmọ̀ parọ́ mọ́ padà irọ́ ẹ̀sìn wa kọ́ ni èèyàn kan ó wá báyàwó ni pàtó wá báyàwó rẹ̀ tí wá ló wá sí ó ṣe ìsìnkú pẹ̀lú ìyàwó mi aha ok n tó ṣe òta àbí ìdàkùsọ́nà àbáyọ ni kí wọn náà wá lọ́dọ̀ ìyàwó tiẹ̀ náà kọ́lọ́ ọmọ ẹ̀lẹ́kì òun náà mọ́lẹ̀ ọ̀hún apólísì náà di mélòó nù di méjì yìí bàbá ní ẹ̀kan parọ́ mọ́ wọ̀wọ́ náà wá parọ́ ẹjẹ́ rú mọ́ lọ́nà kan ìwọ kan dìfẹ́ǹdì ẹ̀ pé wọ̀ ní báyìí wọ́n parọ́ mọ́ mi ni o máa nígbà mọ́ ìbẹ̀ tí wọ́n parọ́ mi nílò ṣe kí ni ìpamọ́ yí padà ẹ̀rù bí kálukú ti wá ń wò àwọn fi irọ́ àwọn fi irọ́ àwọn fi yẹjú àwọn ọ̀rọ̀ ọlọ́mọṣà àtúrẹ́lì kọ̀ọ̀kan wá sí àdáwọ́ tó sálàfíjà kò da ìsìláàmù tó yí èkóró náà ń pè ní sálàfíjà kò mọ́ kan tó bí fáàbì ní sàlàfíà ti ń bẹ ní súnà ti ń bẹ súnà lẹ́gbàá Muhammad ti ń bẹ ìbẹ̀ tí súnà náà ní sàlàfíà ẹ́ ẹ́ ń bẹ láti gbà náà pẹ̀lú sàlàfíà 1990 fìtí náà ṣẹlẹ̀ ní kíní ẹ̀ẹ́ ti tí màní ẹmọ sọ ẹ ti sàlàyé bí Saudi ló gba àwọn ìkùnwánù wọlé ó sì gbà ó sì tún yá ó sì ló wò gbà wọ́n mọ́ ẹwà ní politics ni ó fi lé wọn èrí politics náà ló fi gbà wọ́n wọlé ẹ̀wọ́n ní politics ìgbàwé wọlé ó yìí politics ó fi ṣe kí ni ó ní lé wọn padà kí wọ́n ní wọ́n ní yíò tàwọn àfáàsì rẹ̀ àwọn aláwọn àfá àwọn ṣe fàtíwà ó lè fẹ́ bọ̀jọba fàtíwà àwọn àfó òfẹ́ bọ̀jọba pẹ̀lú dì ọ̀rọ̀ ànábì ni níjọ́ tí ìjọba kan bá ti ni ẹni wọn níyí òbìlẹ̀jẹ́ ìdí kí ni òbìlẹ̀jẹ́ tó ṣẹlẹ̀ nù

gbólóhùn pé ní ìgbésẹ̀ fáwọn yìí àpọ̀lọ́wọ́ ah, máa sọ wọ́n lẹ́sùn lórí wọ́n kẹ́rì báyìí lẹ́bí kìíní àmọ́tẹ́lá àwọn tó ń sọ fún àní gbọ́ lọ́tún iṣọ́ tó ná ọ̀tá sí ọ̀rọ̀ kankan ní káàkiri náà ni àmọ́tẹ́lá gbogbo orú yìí wọn àtiwátù sànàní rè ni ìdálíkà làmábì lánàáwé ni yóò há sí nùhú wà á sùwà tó sàdá إن الكلام بلا نحو يحسن gbogbo àwọn ọ̀rọ̀ báwọn ojú tẹ gbọ́dọ̀ máa fi wọnú wọn tó sì mọ̀ pé níjọ́ tí irú nǹkan bẹ́ẹ̀ bá ń ṣẹlẹ̀ oníbíyàn ti gbọ́dọ̀ handle ẹ̀ gbogbo tó bá wù àwọn yìí nǹkan máa ṣe kí ni hàn sọ ọ wá rí gbogbo ìwọ ọmọ kí ó bì í tọ́lọ́ sí dé pọ́ǹtì pé àwọn akadẹ́fẹ́ máa kára ń yín ìṣẹ̀lẹ̀ àwọn àwádìí rẹ̀ ìwọ ọmọ kí wàhálà àlẹ́ ọmọ kí ó yà ní tọ́ bá ilé fẹ́ nìkan lé sí ìbọn ní táwa ọmọ ń tú ọmọ kí ó lẹ̀ fún kọ́ni wọlé yìí o tógun bá dógun mà sọ tiẹ̀ bó ti yí ọ ènìyàn mọ̀ sọ àmọ́ wa ń bú àfa wa àfa rẹ ló wà gbàngbàngbà ẹni bá ti wà ń ta gbangba kí ni wọ́n ṣe ó bu sí sọ̀rọ̀ sí tí mìíràn bá ti àwọn ìpè ìfẹ́kẹ́ bu mi kí má sọ̀rọ̀ mọ́ wọ́n ti báwọn láti sọ pé tí ò bá ti sọ̀rọ̀ mọ́ ìyẹn kò sí lè pohùn má gbogbo ní ẹnu àfi tí ń bá rí kò yẹ kí sọ lásìkò ọ̀rọ̀ bá ti tó á ti kí ni à sọ ọ́ ẹgbẹ̀rún yín kò lè dábí látẹ̀rẹ̀ ẹgbẹ̀rún yín wọ́n yìí tó dẹ̀ mọ́ gbọ́ àti rẹ̀ mọ́ nítorí ẹ̀mọ́ ti wá àti wọ́n kí nígbà tí wàá mọ́ ń yà mí lẹ́nu mo sì mọ́ ń kánú àwọn èèyàn kan ó ní kí mọ́tíná mọ́ gbọ́ àti rẹ̀ mọ́ yìí wá sí wá àti fún wa ó wá pọ̀ ó wá pọ̀ sínú náà ó wá di pé wá sí mẹ́rin wá ń jọ pọ̀ ó wá sú èyí náà igbó sú mi bóyá tó ọkùnrin yìí wọ́n lọ́mọ ìgbà wá sí mi wá bá plan ẹ̀gbìn ìyẹn lè mọ́ mọ́ bá plan wá sunday kan ọ̀ gbọ́dọ̀ gbajú máa ti kàn lọ wọ́n jẹ́ mi náà di pé tọ́ ìmọ̀ sẹ́ẹ̀tì o máa ti kán ní sunday kan àwọn àfáà kan wá ń bẹ tí mo mọ̀ tán bá pè mí wà tí mo wá mọ́ ń kà ní wọn pé yé ọ̀rẹ́ láwọn ilé ìdí náà ní yìí kánjáàrù tán náà yìí náà yọ yìí ní ìbẹ́ká bí báyìí wọ́n tọ́bá ilé tí rí kẹ́ ń pè ní wọ́n sọ ilẹ́nu ẹ̀sìn lè má lè dúró mo máa ń mọ̀ ọmọ decline lecture àwọn ènìyàn àbá àkàn ti kọ síra lóṣù nínú nǹkan tẹ̀kírìsì wá tẹ̀pẹ́ ìyíṣà ní kò níwà ní tẹ̀kírìsì àbá èyí kọ torí ń bá kọ tán nísìn alùbáríkà tó yẹ kí síra yín ní àwọn tó yẹ kó kà ó nìkan á àbá kà ó àmọ́ torí orúkọ orúkọ kò síbi ìgbà náà fẹ́ ró so máa wùlẹ̀ jẹ́ bí tèmi kó bá kó bá díẹ̀ àti wọ́n lẹ̀ sọ́rẹ́ ìrìn àti wọn bọ́rọ̀ wá sí nínú ìdálíkà làmàbìlá náà àwẹ̀ ọ̀há نبح الكلاب وأصوات التنانير نبح الكلاب وأصوات وصل اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته. وعليكم السلام ورحمه الله